محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثامن والثمانين وللسبعة من حديث أبي أيوب الأنصاري رضي الله عنه فلا تستقبلوا القبلة ولا تستدبروها بغائط أو بول ولكن شرقوا أو غربوا حديثي فجاء حديثي إليك جدني آدون وجاء حديث أبو أيوب الأنصاري رضي الله عنه أبو أيوب ورقم خالد ابن زيد ابن قليب الأنصاري من ما أبا أما تابع النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n sì jọ́ kan nínú àwọn tí àti pé ńgbà táwọn sallallahu alaihi wa sallam tí wọ́n ṣe hijira sí Madina ilé Abu Ayyub yìí ní anabi sallallahu alaihi wa sallam ni wọ́n dé sí. hadithi tí wọ́n gbà wáyé al-Hafiz ibn Hajar wọ́n ní àwọn méjèèjì ló gbà wá a sì sọ fún àwọn méjèèjì wọ́n tún gbà lérò pẹ̀lú rẹ̀. قلنا أصحاب الكتب الستة زائد الإمام أحمد أنا أتوقع أن ترى مفيفا قالوا إمام أحمد رحمه الله أتوقع أن ترى فيفا البخاري المسلم أبو داود النسائي الترمذي ابن ماجه قالوا إمام أحمد رحمه الله ما أو نوبة تسيوه nítorí túmọ̀ sí pé àdìsí àdìsí tó gún régé ni wọ́n gba ìgbà wọ́rọ̀ wá láti ọ̀dọ̀ Abu Ayyub al-Ansari radiyallahu anhu ìbẹ̀rẹ̀ àdìsí yìí àfọ̀ sọ wọn à ìbẹ̀rẹ̀ rẹ̀ ni pé idha ataytumul gha'ita ẹ bá lọ yàgbẹ́ fala tastaqbilu al-qiblata ẹ ò gbọ́dọ̀ máa kọjú sí al-qibla wala tastadbiruha ẹ ò kò sì gbọ́dọ̀ máa kọ̀yìn sí bi gha'itin pẹ̀lú gbẹ̀yìn tẹ̀yìn à aw bawlin tàbí tọ̀tẹ̀ntọ̀ ẹ gbọ́dọ̀ kọjú sí al-qibla lẹ́ni tí ń yàgbẹ́ ẹ sì gbọ́dọ̀ kọ̀yìn sí lẹ́ni tí ń yàgbẹ́ ẹ gbọ́dọ̀ kọjú sí lẹ́ni tí ń tọ̀ ẹ sì gbọ́dọ̀ kọ̀yìn sí lẹ́ni tí ń tọ̀. walakin kàkà dípò kẹ́ kọjú sí àbí kẹ́ kọ̀yìn sí nígbà tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ abẹ́ ń tọ̀ dípò bẹ́ẹ̀ sharriqu aw níṣẹ́ ni kẹ́ ẹ dojú kọ ibùyọ tàbí kẹ́ ẹ dojú ìbùwọ̀ rẹ̀ eléyìí ni ti ẹ mà sí tó bá wọ àdìsí yìí pẹ̀lú àdìsí tó ti síwájú tó jẹ́ àdìsí Salman al-Farisi radiyallahu anhu níbẹ̀ yẹn nítorí Ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n sọ fún wa ń bẹ̀ yẹn ni pé an-nahyu an istiqbal al bi bawl aw gha'it wọ́n kọ̀ fún wa láti dojú kọ nígbà tá a bá fẹ́ tọ̀ àbá bá fẹ́ sígbàsẹ̀ wọ́n á sọ nípa kíkọ̀yìn sí mbẹ́yìn so àìkò wí nínú àdéhìí kan pàtó kò túmọ̀ sí pé tó bá wá nínú àdéhìí míì a ò ní fi ṣiṣẹ́ nítorí gẹ́gẹ́ bẹ́ẹ̀ la ti mọ̀ nínú àwọn ẹ̀rí tó mófin wá igbó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n àwé nínú ẹ̀rí kan àlàyé rẹ̀ á máa wá nínú ẹ̀rí míì ìtúkẹ̀jà oníbi ká máa kíyèsí ẹ̀rí èyí tá a bá máa lò fún àwọn àdájọ́ gbogbo pípé àwọn ẹ̀rí náà gbogbo wọn ló múnádóko gbogbo wọn ló fẹsẹ̀ rinlẹ̀ ló gúnrégé tẹ́lẹ̀ bá ti wáyé alhamdulilayi tọ́ níbí wọn náà gbọ́dọ̀ kọjú sí alkebla a kò sì gbọ́dọ̀ kọ̀yìn sí ní ìgbà tí a bá ń ṣègbọ̀nsẹ̀ àbí ìgbà tí a bá ń tọ̀. pẹ̀lú àdìsí alákọ̀ọ́kọ́ ètò mẹ́nuba kíkọjú sí lásán a rí i pé pẹ̀lú àwọn àdìsí míì pẹ̀lú àwọn àdìsí wọ̀nyí àwọn ló wá lóríṣiríṣi lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ló máa ń fa ìyapọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ wa àdìsí tẹ́lẹ̀ gúnrégé àdìsí tẹ́lẹ̀ kejì náà apá kan nínú àwọn olùmọ̀ àwọn ó di ọ̀kan nínú àwọn àdìsí yẹn mú lọ́dọ̀ táwọn mọ́kànjú sí nìkan ni kò burúkú ọkọ̀ yìí sí nítorí hadith Salman al-Farisi radiyallahu anhu lọ́dọ̀ àwọn míì mọ́kànjú sí òṣùpọ̀ ọkọ̀ yìí sí nítorí hadith Abi Ayyub al-Ansari radiyallahu anhu. ẹni tí ẹsìn ọba wa yí dáadáa yóò mọ wá wò pé ẹ sọ fún àwọn olùmọ̀ yín pé tí ẹnu wọn kò kí ló dé tẹnìkan sọ pé ẹni tí ọ̀tọ̀ lọ́dọ̀ ẹnìkan tọ́ lọ́dọ̀ tún síbẹ̀ sì lẹ pé ó yẹ ká pé ọ̀rọ̀ yín ṣọ̀kan láì mọ̀ yìí pé al-khilafu hadha fi haddi dhatihi dalilu. صحة عقول أفراد علماء الأمة ìyapa tí mi láàrin àwọn olùmọ̀ nípa àwọn àdájọ́ wọ̀nyí ń tọ́ka sí pé ọpọlọ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam pé nítorí pé la yakhtalifuna an tashahhi wala an hawa wọn kì í ṣe ìyapa nítorí pé ó wù wọn láti máa ṣe ìyapa àbí torí fẹ́nu wa innama yakhtalifuna. لاحتمال الأدلة التي حوت الأحكام للاختلاف torí pé àwọn ẹ̀rí tó mú àwọn àdájọ́ wá ó fàyè yapa lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ibẹ̀ yẹn lọ́nà ó ti máa ṣàfihàn àwọn ẹni tó mọ̀ tí wọ́n ní màdébí kí wọ́n lè yọ̀ dájọ́ àtẹni tí wọ́n mọ̀ tó mọ̀. وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم so ìgbà tí ọ̀rọ̀ kan bá wá bá wọn tó ní í ṣe pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àbó ní í ṣe pẹ̀lú ìjáyà wọ́n máa wí wọ́n máa sọ́ká láì jẹ́ kí wọ́n sì máa pàápàá òkúdúró ń tà lè rí fàyọ lára àti ọlọ́ọ̀tọ̀ wà ó ti máa fẹnu wa rọ tó bá ti gbọ́dọ̀ náà ni wọ́n bá dá àti máa láyé ntírú ẹ̀rí bẹ́ẹ̀ tọ́ka sí tó bá gbọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ wọ́n bá dá padà sí ni àbí ọ̀dọ̀ àwọn olùmọ̀ táwọn onímọ̀ tí wọ́n máa fi yọ òfin jáde kúrò nínú àwọn ẹ̀rí tó bá ti gbọ́dọ̀ wọn dá padà sí ni la'alimahu alladhina àwọn ẹni tó ní màdáà fi yọ ìdájọ́ jáde kúrò nínú àwọn ẹ̀rí ọ̀bá mà tẹ́lẹ̀ yà fi hàn wá bó ti ṣe pàtàkì tó wípé kájẹ́ni tí ó ní ìmọ̀ nípa ẹ̀sìn débi káwa náà tiẹ̀ máa mà dájọ́ yọ nítorí kọ́ láńlá bẹ fáwọn tó bá wà torí ẹ̀ àwọn àdìsí oríṣiríṣiríṣiríṣi tó wá nípa ọ̀rọ̀ mọ́kọjú sí mọ́kọ́yìn sí ni ló bí àwọn ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ wa eléyìí ti ń tọ́ka sí àlàáfíà ní ọ̀sọ́ka sí pàgbádùn wọn ní ẹ ò gbọdọ̀ kọjú sí àkébìlà àti gbọ́ àlàyé eléyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ àtúnṣíwájú nítorí pé tó bá làákà ìmọ̀ ìgbèrè tó ń kọjú sí láti kírun ibi tó ń kọjú sí tó ṣe wípé àpọ́nlé lọ́lọ́wọ́n bá ti fáyè yìí ó gbéga lórí àwọn àyòkù nítorí pé ọlọ́run ọba tí ẹ̀ ní kó sẹ̀sà fẹ́ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́pọ̀ nìkan lọ́ni ká o nìkan náà lọ́wọ́ á ní agbára ká fún nǹkan tó bá wù wá lórí nǹkan míì sa kàábà ọ̀sà ó ní àyè pọ̀ nílé ayé yàtọ̀ sí káàbà mọ́sálásí sì pọ̀ jọjọ yàtọ̀ sí káàbà tí ọlọ́run ọba wa kò sáláìmà gbígbé káàbà ó ní awwalu baytin wudi'a lin-nasi awwalu baytin wudi'a lin-nasi ilé àkọ́kọ́ tá a fi lélẹ̀ fáwọn èèyàn kí lè bá àmọ́ ẹjọ́sìn bẹ̀ kó tó wípé ká máa kọjú sí Baitul Maqdis tẹ́lẹ̀ tẹ́bọ́lọ̀ ti máa àyè tí ń fún káàbà ó sì mọ̀ pé kàábà nílé àkọ́kọ́ tó ń gbé kalẹ̀ lókè pẹ̀ káwọn èèyàn máa jọ́sìn bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tẹ́lẹ̀ ibo ló ní ká máa kọjú sí Baitul Maqdis ìgbà tó ń ti kọjú sí Baitul Maqdis eléyìí ọ̀sọ́ Baitul Maqdis nílé àkọ́kọ́ kàábà náà nílé àkọ́kọ́ àmọ́ wu ọlọ́run ọba nígbà yẹn náà kọjú fún anabi alayhi wa sallam àtàwọn ìjọ rẹ̀ jọgbìn dàlù kìyàmù pé ká máa kọjú sí bo ká máa kọjú sí Káàbà irun a ti wá kíkíkí lẹ́ni tó dojú kọ rẹ̀ rẹ̀ a kọjú sí tẹ́lẹ̀ náà àwa kọ́ la finú kọjú sí pẹ̀lú wa ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ náà a torí náà sọ pé wa ma kana Allahu li yudi'a imanakum olóòwò bá kì í ṣẹni tí ó fi yín tẹ̀sí kí tẹ́lẹ̀ kọjú sí rẹ̀ ìyẹn rí bẹ́ẹ̀ tó bá wá tó ti pé bá kalẹ̀ káwọn yóò lè bá máa bẹ́ẹ̀ ilé àkọ́kọ́ ló kéèpẹ̀ ibi tó sì pé gbogbo ibi tó bá wà láyé ibẹ̀ lọ gbọ́dọ̀ kọjú sí kírun sọ ayẹ àǹtùsọ̀wìyà bẹ́yìn àtàkùbálẹ́kẹ̀ kìbìlẹ́tẹ̀ wà àǹtùsọ̀lẹ̀ wà àtàkùbálẹ́kẹ̀ ìyáha wà àǹtà tàtàkọ́là kọ́tọ́ àfi tó rí èèyàn bá pé kọ́ wa fi ṣe déédéé ara wọn ìkọjú sáà kìbìlà kírun àti kọjú sáà kìbìlà yàgbẹ́ sọ́dọ̀ wa ó túmọ̀ sí pé èèyàn gbádùn àwọn òbí lẹ́yìn. àkọlé wo wá ní bẹ fún Kaaba mà nígbà tó o bá ti kọjú sí tọ ìyá tí ìrẹ́lẹ̀ tọ ìyá gbẹ tọ kọjú sí kò sákọlé mu a sì ti mà ike ma 'azzama Allah ó ń bẹ nínú àmì kéèyàn gbọlọǹgbọ kéèyàn ọmọ àtàgbéga tọnà gbéga ọmọ kí ẹbí ti jẹ́ pé nbẹ́nu àmì pé ìmánì èèyàn lẹ kí èèyàn máa fa àbùkù kan tó lọ́wọ́ bá pọ́nlé kí èèyàn máa tẹ́ńbẹ́lú ti ọlọ́wọ́ bá bàbàrà ìdí ni tí wọ́n fi kó àwòrán kọjú sí nígbà tó máa ń tọ̀ àbúrò máa ń kíkọ́ yìí sí òun tiẹ̀ bẹ́ẹ̀ náà lórí ẹ̀yin ti mà ìgbò gbogbo ẹ̀ ń sábà kọ́ yìí sí. àfojú tẹ́ńbẹ́lú ìyẹn bọ́ sọ̀rọ̀ wá fọ̀ gịnụ, àmì kínú àmì àmì àmì àìkánikún àmì àìfẹ́nipéni àìfìyàpéyàn wọ́n làá ń bá wí máa mi ló ń gbọ́rọ̀ àà sẹ́fẹ́jú sí sí kẹjọ kẹjọ kẹ́yìfà ìgbà tí wọ́n wá kọ pàkọ́ sí káàbà kí ọkọ̀ pàkọ́ sí lásán o ò tún yàgbẹ́ ilẹ̀ túmọ̀ sí pé èèyàn lẹ́kọ̀ọ́ nìyẹn. kọ́sọ̀tẹ́n tó bá ti gbé láàrin rẹ̀ àti káàbà yẹn kò sí nǹkan kan tó jẹ́ gàgà. ṣùgbọ́n àwọn akọ́nàmọ̀kùnmọ̀ lọ́ọ̀ gbàdán sọ pé ẹ má kọjú sí i wọ́n sọ pé ẹ má kọjú sí i wọ́n sì sọ pé ọmọ kọ̀yìn sí nígbà tẹ́ bá fẹ́ yàgbẹ́ àbí nígbà tẹ́ bá fẹ́ tọ̀ tó a túmọ̀ sí pé kó o mú gbẹ kó o dì í nu pépà kọ lọ sọ́kà àbà kó sọ pé àlùmọ̀tọ̀ ibi táwọn yẹn ti ṣe tọ̀ wá bẹ́ẹ̀ làwọn ṣí àmà ń ṣe àkùzá àbùmùlọ́ ọlọ́run kò dojú tì wọ́n wọ́n lọ yàgbẹ́ lẹ́gbẹ́ tí wọ́n bá yàgbẹ́ lẹ́gbẹ́ wọ́n á pọ̀ sínú lẹ́dà á pọ̀ sọ́ra tí wọ́n ti wá ń ṣe tọ̀wáàfù tí wọ́n ń ṣe tọ̀wáàfù pé tí kálukú ń ṣe tọ̀wáàfù tí wọ́n ń ṣàdúrà dá sí gbogbo ẹ̀ nínú tọ̀wáàfù yẹn wọ́n ti mú ọ̀rá yẹn lọ ọkọ̀ sọ́ọ̀lẹ̀ so that ìgbà tí ẹ̀yin bá ń bọ̀ a'udhu billah ẹ máa tẹ̀gbẹ́ mọ́lẹ̀ gbogbo ìbí ọmọ àrùn à ìjọba ń ṣe mẹ́wàá láti tọ́jú ààyè yẹn ààyè tí ó ga ààyè alápọ̀nlé jù ni yóò tún á máa dẹrù sẹ́wọ̀n tó náà ní jẹ́ ọ̀daràn jù. àdìkẹ́nu mi ò tiẹ̀ máa ń mọ̀ kó pa abẹ́fẹ́lẹ́ síbẹ̀ nítorí tí ẹ̀yin bá ń bọ̀ ẹ̀jẹ̀ tẹ̀lé súnà tó máa ń kọ̀ ìyá ọ lẹ́sẹ̀. subhanallah ila hadhihi daraja ìní kórìíra yín sẹ́ni tó ń tẹ̀lé súnà tó. torí délé la tastaqbilu al-qiblata ayàgbẹ́ àlèmọ́ yàgbẹ́ àsìlímátọ̀ lánà hàdà mi tẹ̀lé mi bẹ̀sẹ̀rì nu pípé jíjẹ́ yẹn wa kásùkátọ̀ ń bẹ́ẹ̀ nu pípé jíjẹ́ yẹn wa nítorí pé ẹni tí kìí sùn tí kìí tọ̀ automatically kò ní jẹun èyí sì ka jẹun mú mi màláìka torí àwọn màláìka la ya'kuluna wa la yashrabun àwọn kì í jẹ àwọn kì í mu ṣùgbọ́n èèyàn máa ń jẹ èèyàn sì máa mu wà mí là wá sí mi zàlíkà ayé fúrẹ́sàl fàbọ̀là àwọn àdọ̀tí irun èyí tí ò wúlò fara kádàánù yóò jáde ńgbà mí gẹ́gẹ́ bí ìgbẹ́ a sì jáde ńgbà mí bí tọ̀. wọn á sọ pé lágbájá máa ṣe ọlọ innahu ya'kulu wa yashrabu bayna annahu la yatatawwa bí máa jẹ ìmáàmù ṣùgbọ́n kì í yàgbẹ́ wala yaqulu kì í sì tọ̀ ọ̀gbẹ̀là laqad mata la ya'kulu wa la yashrabu wa innama huwa ẹ̀ mayyit kì í jẹ́ kí mu ṣùgbọ́n kù ní. wọ́n sọ pé ẹnìkan la ya'kulu wa la yashrabu wa huwa hayy. wọ́n sọ pé wallahi innahu lakadhib irọ́ gidi ni ìjẹ àkèjẹ kìí mu àlàyé sí ni sẹ́wọ̀n kó ti kú irọ́ ni wọ́n lọ àti torí ẹ̀ sẹ́wọ̀n kó ti tọ́kọ́lọ́ àwọn yẹn bá ti lẹ gbogbo oríṣiríṣi irọ́ ọmọ gbé wa fún ọpẹ́ nìkan wọlé ni wa'alamatu wilayatihi annahu la ya'kulu wa la yashrab sáàbì jíjẹ́ wọlé rẹ̀ ní pé kìí jẹ kìí mu ẹ̀ mọ̀ pé rọ́ọ̀nì àbí ìṣirọ́ àtìrẹ́ nìkan bẹ́ẹ̀ tán parọ́ ọ̀rù rẹ̀ rí gbogbo àwọn ará yìí wá ń lọ bá kálukú lọ gbàdúrà ìgbẹ́ ṣàdúrà fún wa ṣàdúrà fún ẹjọ́ dáa fún wa ẹ ti bọ́ lọ ní. irọ́ gidi ara rẹ̀ sì ń dán dáadáa àmọ́ kì í jẹun kì í mú mi. ìyẹn ò máa jẹun ìyẹn ò máa mú mi ẹtí máa ń sin jẹ tí máa mú yọ yàgbẹ́ wọ́n ti lẹ́yìn gbọ́dọ̀ kọjú sáà láì gbọ́dọ̀ kọyìn sí ẹ̀yìn sì mọ̀ ike àlùjẹ̀hádù àgbà àdójúkọ oríṣi mélòó lọ́wọ́ oríṣi mẹ́rin mélòó wọn kọ̀ fún anu mẹ́rẹ̀ẹ̀rin nísìn wọn ti kọ méjì ó kú mélòó walhamdulillah tùdẹ̀ ń bẹ nínú pípé jíjẹ èèyàn pé kéèyàn máa yàgbẹ́ ma máa mú mi kéèyàn máa yàgbẹ́ kó sì máa tọ̀ ìdí nu tóbi jẹ́ igi tí ń bá ń wa so le jọ lọ sọ́lọ̀ ní jésù sẹ́wọ̀n kọ́ lọ sọ pé wọ́n ummuhu siddiqatun kana yakulani ta'a olódodo nìyá rẹ̀ Maryam aleyhi salam àtìyá àtọmọ àwọn méjèèjì jẹ́ ni tí máa ṣe kí ni tí máa jẹun ààbọ̀ hmm, ọ̀rọ̀ làásọ fún ọmọlúwàbí tó bá dénú rẹ̀ ńkọ́ àdòdìndì àwọn méjèèjì máa jẹun ó túmọ̀ sí báwọn méjèèjì máa yá àgbẹ̀ ọlọ́run wá ní àgbẹ̀ tó yẹ náà torí lẹ́yìn tẹ̀m̀bí tẹ̀m̀bí hùmbìlì ìṣá ọlọ́run pàkíyèsí wa látara ìtọ́rọ̀ tọ́ka tó dínà ọlọ́run ní àtìyá àtọ́ máa máa jẹun tí ìyàtọ̀ ọmọ bá máa jẹ kó ní ìyá ti tó ọlọ́run kó lọ́mọ ti tó ọlọ́run nítorí pé tí wọ́n ti ń jẹun yọ yàgbẹ́ ẹni tí bá ti máa jẹun tẹbi bá ń pa á ẹ̀yin náà lẹ sọ pé ibi kì í wọnú bọ́lọ̀ mi ọ̀wọ̀ ẹ sì pé lọ́lọ́run ebi sì ń pa ẹ wá ní dákun owó tá à ń wá fún wa ọmọ tá à ń wá fún wa pẹ̀lú dákun ṣé ti ebi ti ń pọ̀ ní kó òun mú bọ́ ni àbí ti iṣẹ́ sọ̀rọ̀ sẹ́wọ̀n pé ọmọ bízì àbí òní bízì yóò bízì kò ní lè dá yín lò láwọn àgbà tẹ́ ń bá kú gbọ́dọ̀ tó abẹ́jọ́ lọ tí ìwọ òrò owó rí jọ kan tí wọ́n bá ń kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa wípé á ah! tètè kó jẹ kọ́ lọ́wọ́ bízì láti fò yóò bísínẹ́sì náà bízì lọ́pàá ni wọn fi dá mi lọ tóòrò bẹ́ẹ̀ pé kí ni ah! gbogbo ìgbà tí ẹ̀ máa kọ́ lọ́wọ́ ọlọ́wọ́ máa dáhùn ohun tiẹ̀ tí ń kọlu tẹlómìn kò pé kó lọ́wọ́ bọ́ mọ́ pọ̀ tí kálukú yékéyéké kò sì pé kó má tẹ̀ tí kálukú ń fẹ́ fún un nítorí kò ní alàgbàní ọ̀bọ̀ ọlọ́rọ̀ tó ń eléyìí báyìí èèyàn gbogbo èèyàn wọn máa jẹ wọn sì máa ń jíjẹ àti mímu yẹn mílàwá dé mi ìmá àtàkálẹ̀ wàlúbọ̀wò ìgbà tẹ́ǹtì ń jẹ tẹ́ǹtì mu ó túmọ̀ sí pé ẹ̀mọ̀ tó ẹ̀mọ̀ sí kíni ẹ̀mọ̀ yẹn akérèmọ̀kọ̀ wà. ibo lè yẹ lọ láyé tí o ti sí ọkọ̀ akógbè ìlú wo ìrókò mu wa kò sí o bá lọ sí Amẹ́ríkà lọ sí USA kò lọ sí England kò lọ sí wọ́n ti pè France lọ sí Russia lọ Mẹ́kà Madina gbogbo ẹ̀kọ́ta nílé ìgbẹ́ wa fa fa wàlẹ́lẹ́ hàn tó ń torí délé gánni where are you travelling to New York New York kẹ̀kẹ́kẹ́ ní ilé ìgbẹ́ fa ọjọ́ yìí ọ̀sẹ̀ kọ́ mọ́ sara rẹ̀ jẹ́ kọ́ mọ́ àwọn kojú wa tó ń lọ sálẹ̀ jẹ́ náà. therefore ilé yà fi hẹ́ kíkí ọmọ èèyàn wàhálà ìpéǹtì báyìí làmú kò sì sẹ́nìkan tí ọmọ ìyàgbẹ́ lọ́wọ́ tó tún ẹ̀jẹ̀ búrẹ́dì láyé àbíkọ́jẹ́ púpọ̀ gbádùn. tó gbogbo ilé yà fi hàn pé àdámọ̀ kankan wà láàyè tó ẹ wá wòwò ẹ wòwò ní sánmà ní sánmà ṣé àwọn ọkọ̀ afúgbẹ́ wà ń bẹ̀? ná ẹ̀pẹ̀ ìdíbẹ̀ ní fa. ṣùgbọ́n ṣé ẹ̀yin ṣe méjì pé kò sọ́kọ̀ afúgbẹ́ sánmà? ná ọwọ́ àbí òsì sẹ́wọ̀n pé lẹ́kọ̀ọ́ àwọn mọ́tò kan máa ti rí ká pété ọba gbàgbọ́ pé ara àgbẹ̀lówó wà kò ní lówó fa àbẹ́yìn òrírí lẹ́kọ̀ọ́ máa ka nǹkan kọ sẹ́yìn àwọn ọkọ̀ tí máa fàgbẹ́ tó ìjẹ́ tí lè bá yé wa ẹni pé sámà torí pé àwọn ti ń gbé bẹ́ẹ̀ ìbádùn mọ̀kọ́rọ́mù àwọn ẹ̀dá aláfọ̀ọ́lẹ̀ ni wọn kì í jẹ wọn kì í mu la ya'suna Allaha ma amara wa yaf'aluna ma yu'mar la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn kì í sọ síwájú kọ́ lọ́wọ́ bó tó wí àti ọlọ́run wọn máa fi ṣiṣẹ́ wa alayhi. nàtọ́nà ń gbé ànábì Ìsá lọ sí sánmà alayhi salam ẹnìkan kó kú rẹ̀ wọ́n gbé lọ àndẹ́ òkú rẹ̀ káà ní benefit tó kú rẹ̀ wọ́n gbé lọ àbó ngangan láàyè ẹ̀hìn torí pé tó bá kó kú rẹ̀ wọ́n gbé lọ ẹ̀ ṣe fà ìdá wọ́n yé sì kú sí sánmà fà lẹ́yìn náà inna shata la yadurruha talquha ba'da daf'iha ewúrẹ́. kíkún kò lè ní lára lẹ́yìn ti dúnbù rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ti dúnbù ẹran ẹ wá sílẹ̀ ń kánú rẹ̀ torí kíkún yìí gan yóò ẹ̀ níla kí ni ó níla ẹ̀mí ti bọ́ ẹ̀ tó bá yẹ lóòótọ́ wọn bá pa kí wọ́n lè túmọ̀ bọ́ọ̀lù lọ sí nítorí wọn gbé lọ lókùn kọ gbọ́ alukurani kò sì bọ́ súnà nàbí sallallahu alaihi wasallam wọn gbé lọ láì ìní mú tọwọ́ fíkà kò túmọ̀ sí pé màá kọ́ ọ màá kọ́ ní ikú tó ti parí o so turukọ Ọlọ́run bá sọ pé wa huwa alladhi yatawaffakum bil-layl wa ya'lamu ma jarahtum bin-nahar yatawaffakum bil-layl tó túmọ̀ sí pé ẹ ti kú tán paríparí nù olọba tí ma gbẹ̀mí yín lálẹ́ ó sì máa ń tẹ̀ ń kójọ tẹ̀ ń ṣe níṣẹ́ lọ́sàn. so ọlọ́run sọ pé Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha wa yumsiku allati qada 'alayha al-mawt wa yursilu al-ukhra ila ajalin musamma. yatawaffa kò necessarily túmọ̀ sí pé èèyàn ti kú tán àbí tó bá gbé ojoojúmọ́ tó bá ti sùn ó ti kú wọ́n ti wọ́n tún wá tún ọ dá tún sí tó yé hàn gbogbo àti mọ̀ pé ikú àbúrò oorun àbúrò kú ṣùgbọ́n kì í ṣe kú. tó ìtàfẹ́ lu mẹ́ni tí anábìrin sánà wà sàmì ìyẹn ní àbí ìsẹ̀yìn tó yóò sì padà wá pípadà bọ́ rẹ̀ àmì kan nínú àwọn àmì ńlá gbẹ̀dẹ̀ àkùnyà irú tẹ̀mí wo wá ní sẹ́sẹ́ mọ́ ṣé ń jẹun ṣé mú mi ẹ má gbàgbé o tó ń bá ń jẹun tó ń bá mú mi ọ mà ti kìnnì à ń torí pé yàgbẹ́ tọ̀ mí ń tà máa mì bàtàrí yẹ́tẹ̀lẹ̀ sàn wọ́n mẹ́nu pípé pé èèyàn lè yàn anabi ta wa jẹ sí mu mi lọ <laughs> sẹ́yìn náà lẹsọ kókò sọpọ àkókò ẹsẹn wa tuntun á ní ọlá wàhálà ó túbọ̀ sí pé anabi Isa alayhi salam ní kò sí jíjẹ kò sí mímu wọ́n kí agbára kọjá gbogbo kó sì lérò kò kú kò rùn ìdí inú tó fi pé nígbà tó ó ti dàgbà afọ ti fa wọ́n ti wá dàgbàdàgbàdàgbàdàgbà gbogbo sẹ́tí wọ́n wá ti tẹ̀sí wọ́n lè ṣe ní rọrùn torí pẹ̀ torí ẹ̀ lẹyìn al fi amri as-sama'i kal-kalami fi amri al ọ̀rọ̀ nípa tó jẹ mọ́ ọ̀rọ̀ sẹmẹ kò dàgẹ́ bí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ nípa alẹ́. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n dárúkọ àdójúkọ méjì. ẹ gbọ́dọ̀ fi ìgbẹ́ yín ìtọ̀ yín ẹ gbọ́dọ̀ fi dídojú kọ àwọn àyè méjèèjì yìí lọ̀ wọ́n nígbà tẹ́ ń bá ń tọ̀ abẹ́ ń bá ń yàgbẹ́ ó kú àdójúkọ méjì wọ́n ní sẹríkú ọgọrìbù ṣùgbọ́n ṣe ni kẹ́ ẹ máa kọjú sí ìbùlà oòrùn tàbí ìbùwọ̀ rẹ̀ ẹ ò gbọ́dọ̀ dojúkọ alkibla pẹ̀lú ògbẹ́ tàbí tọ̀yìn ẹ ò sì gbọ́dọ̀ kọ̀yìn sí àlùkíbílà pẹ̀lú ògbẹ́ tàbí tọ̀yìn wàlẹ́ẹ̀kì ṣùgbọ́n o ṣẹ̀ríkú ọ̀gàríkù ṣíṣe ni kẹ́ ẹ máa kọjú sí ìbùlà ọ̀rùn tàbí kẹ́ ẹ kọjú sí ìbùwọ̀ rẹ̀ lọ́dọ̀ gbogbo èèyàn ó ti yé wa nísì níbo ni adójúkọ àlùkíbílà inú kọjẹ́ gúúsù tàbí àríwá gẹ́gẹ́ bá di ti ṣe ń ṣàlàyé torí wọn lè gbọ́dọ̀ kọjú sí alukibla ẹ ti gbọ́dọ̀ kọ yín sí ajẹ́ pé alukibla wọ́n sì dárúkọ ibùlà àti ibùwọ̀ oòrùn ó kù gúúsù àti àríwá ajẹ́ pé tí wọ́n sọ fún wa ni pé o gbọ́dọ̀ dojúkọ gúúsù o ti gbọ́dọ̀ dojúkọ àríwá tó o bá dojúkọ gúúsù o ti kọ̀yìn sáríwá o gbọ́dọ̀ síbẹ̀ tó o bá dojúkọ àríwá o ti kọ̀yìn sí gúúsù ọ̀gbọ́dọ̀ síbẹ̀ ibi tó ṣẹ́kù ni ibùlà àti ibùyọ àti ibùwọ̀ oòrùn síbẹ̀ wá ní sí àkíbílà ibi tá a máa wá sí ní gbogbo àyíká yìí òun náà ní gúúsù tàbí àríwá. nítorí bẹ́ẹ̀ lómi ọkàn ti kí àdìsí má lẹ́nu tí ó tún múra tìjàtìjà gbogbo yẹn kó tura yẹn jáde àti kó jáde pípé àdéhìí fi hàn wá pé àkébìlà débi kébìlà yìí nínú kọjá gúúsù tàbí àríwá south or north baálé ọba so ọba ní irú mẹsàlásì mi ní sìn ìdá kọjú síbí kọjú síbí fa. So, tó ń nu kẹkọjú sí àríwá àbí kẹkọjú sí gúúsù wàá lọ bá sùn tọ eléyìí abẹ yàgbẹ anabi ni sariku ọwọgẹrìbù mọ tó bá ti ní alikibula nbí kíbi o kọlọ àríwá tàbí gúúsù adébítà bá ṣe gbàdẹ́ńkọ́ kakọjú sí ibùlà oòrùn tàbí bùwọ rẹ̀ ajẹ́ pé ọba yà gbé ọkọ̀ jùsà kìbìlà ń bí inú ẹ̀rọ pé bẹ́ẹ̀ ni ẹ̀ tó bá ti kọjú sí ìbùlà oòrùn níbi táwa wà yìí ó ti kọ̀yìn sí ìbùwọ rẹ̀ méjèèjì là nẹ́bí sílẹ̀ ọ̀gbọ́dọ̀ sí ọ̀gbọ́dọ̀ kọjú sí àkìbìlà yàgbẹ́ oṣù gbọ́dọ̀ kọ̀yìn sí. kí wọ́n á ní àdéhìí ń tọ́ka sí nítorí délé ló ti jẹ́ pé tí yẹn bá ti kókó mọ èdè lárúbáwọn kó sì kọ́mọ̀ nípa òfin ṣẹ̀ríà tó bá ti wá kọ́mọ̀ nípa òfin ṣẹ̀ríà kó tún wá nímọ̀ nípa ń tọ́jú mọ́ àwọn ẹ̀rí tó wọ́n máa kà nítorí pé ẹ̀rí tó ka ẹ̀ gbàgbé ó ní ìṣe àyè ibi tó ti sọ̀rọ̀ àti gbogbo àyè tó bá jọrú bẹ́ẹ̀ ìgbà tó ti jẹ́ pé islam yẹ ẹ̀sìn gbogbo ààyè ni ẹ̀sìn gbogbo ògbà ẹ̀sìn gbogbo èèyàn ẹ̀sìn wa sàlàyé rẹ̀ fáwọn èèyàn náà gbọ́dọ̀ lágbọ̀ọ́yé tó fẹ̀ ó sì mọ̀ pé islam yẹn àlàyé tí wọ́n ṣe nípa rẹ̀ láyé ibì kan ó ṣeé ṣe kó jẹ́ pé o ò lè apply rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wáhùn láyé ibòmí òtúmọ̀ sí pé kò tà amendment o àbí adjustment kí ni ajá mọ́ dáìpá tún ọ̀rọ̀ ànábì sọlá àṣìlá ṣe sòṣùgbọ́n ìta wò ní pé ọ̀rọ̀ tó ànábì sọlá àṣìlá sọ bí tí a bá la fẹ́ lò gẹ́gẹ́ bó ti ṣe wá ń bí ní tí wọ́n ní ká má sí náà láti bì wọ́n náà gbọ́dọ̀ kọjú sáà kíbla pẹ̀lú ìgbé àbítọ̀ àti gbọ́dọ̀ kọ yìí sí ṣùgbọ́n ká dojú kọ ibùlà oòrùn tàbí ibùwọ̀ rẹ̀ àwọn sì rí lọ́dọ̀ tí wọ́n ń bì pé agbọ́n ibùlà oòrùn gan làlùkíbla wà adẹ́pẹ́ tí a bá rí pé a lo àdìsí gẹ́gẹ́ bó ti ṣe wá àrùbí yẹn ìpètò ẹ̀ kọjú sí ìbùlà ọ̀run tẹ́ bá yà pé àbí tẹ́ bá tọ̀kú là ń kọjú sí ní ìsinú adẹ́pẹ́ àkúbìlà là kọjú sí wọ́n ti là gbọ́dọ̀ síbẹ̀. tàbá ti kọ̀yìn sí ìbùlà ọ̀run a ti kọ̀yìn síbo àlùkébìlà lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ lórí nítorí pé àdìsí ó ní í ṣe pẹ̀lú Madina àti gbogbo ibi tó bá dàbí Madina ọ̀rọ̀ wípé ẹ̀kọ́jú síbùlà àbí bùwọ̀ ó ní ti pẹ̀lú Madina àbí ibi tó bá dàbí Madina nítorí pé Madina ibi tí àtìbùlà wà nílùú Madina jọ̀nọ́b ni south ìhà gúúsù ni àtìbùlà wà Madina ìhà gúúsù ni Mẹ́kà wà sí Madina torí di eléyìí báyìí ìhà gúúsù là ń kọjú sí Madina. Tuba bá kọjú sáà kíbla ní Medina ó ti kọjú sí gúúsù tó bá kọyìn sáà ní Medina ó ti kọjú sáà ríwá ibo ló wá sẹ́kù ó kù sharq wa gharb ó kù bùlọ́ọ̀n àti bùwọ́ọ̀rì torí ẹ Medina tó bá ṣàràkọ̀ àbọ̀ gàràbà ọ̀ kọjú sáà kíbla ti kọyìn sáà kíbla yẹn ni pé kíkọjú sí bùlọ́ọ̀n àbí bùwọ́ọ̀rì kò túmọ̀ sí kò ti kọjú sí alikibla àkọ́kọ́ yìí sàlkibla níbo ní Madina àti gbogbo ìlú tó bá dàbí Madina ìlú tó bá dàbí Madina ní tààrà òun náà ní gbogbo ìlú tí alikibla bẹ́ẹ̀ náà bá jẹ́ gosò ìlú tó tún dàbí rẹ̀ nídàkejì òun náà ní ìlú tí alikibla tiẹ̀ bá jẹ́ àríwá ìyẹn ni gbogbo ìlú tí kibla rẹ̀ bá jẹ́ gúsù tàbí àríwá ó dàbí Madina àjẹkẹ́bù lẹ́mọ̀ kọjú sí tẹ́fà bẹ́ẹ̀ tó abẹ́fẹ́ yàgbẹ́ tẹ̀ríkù ọ̀gáríkù àjẹkẹ́ kọjú sí búlọ̀ àbí ìbùwọ̀ rẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àti ibi tó bá jọ orú ọ̀dọ̀ tiwa lọ́dọ̀ tiwa sáà kíbla bọ́ sí agbọn ìbùlà òrùn láti east. tá a bá kọjú sáà kíbla àti kọjú sí east. tá a bá kọ́ yìí sí àkíbla àti kọjú sí west àti ibi tó bá dàbí ọ̀dọ̀ ti wa tó jẹ́ pé àkíbìlà tí wọ́n wà ní wẹ̀ sáà bá kọjú sí àkíbìlà wọn ti kọjú sí wẹ̀ tó bá ti kọ̀yìn sí àkíbìlà wọn ti kọjú sí èdè tọ ibi tó bá dàbí ọ̀dọ̀ ti wa yìí báyìí ní táwọn sọ òní pé ẹ kọjú sí àríwá tàbí gúúsù yẹn kí ọjọ́ bá yàgbẹ́nu pápá àbí ọba tọ̀ lóde gbá sásá kọ́kọ́jú síbo àríwá àbí kó kọjú sí gúúsù eléyìí ní jáde ti tọ́ka sí o ìwà ti kọ́ wá di àdéhùn yìí mú alifabẹtikali bó ti ṣe wá ìgbésẹ̀ rìbú ọgẹ́rìbú ni ó tún dísẹ̀ ìkẹni tí o bá ti gbọ́ yìí bẹ́ẹ̀ ọ̀tàkù súnà láì ní mọ̀ yìí pé wọ́n gan-an lọ ọmọ súnà tó eléyìí báyìí ó jẹ́ bó ti ṣe jẹ́ ó ní í ṣe pẹ̀lú ibi tí ọba dàbí Mẹdínà yàtọ̀ sí ibi tí ó bá dàbí Madina tọ Abu Ayyub yìí níparí hadith ọ̀rọ̀ rẹ̀ wà mbẹ̀ ó ní ṣùgbọ́n nígbà tá a lọ sí Sham wajadna al-marahid qad buniyat sawba gbàtà lọ sí Sham àríwá ti kọ́ àwọn ààyè ìgbàsẹ̀ wọn á dojú wọn kọ àlùkébìlà èèyàn kí tẹ́lẹ̀ ní Mẹdínà kò sí lè gbẹ kan sí lè tọkàn òde làwọn yẹn ti lọ yàgbẹ́ wọn torí ẹ̀ ló fà ló fi jẹ́ pé àkọ́kọ́ gbàtọ wọn kò sọ hijab kalẹ̀ ní fáwọn obìnrin nípa ti jíjáde wọn sọ kalẹ̀ nítorí àwọn aláìlórí lọsí máa ń yọ àwọn obìnrin lẹ́nu tí wọn máa lọ sí ìgbọ̀nsẹ̀ ni wọn máa lọ yàgbẹ́ lóde ilé náà lọ sọ pé ayọ nàbí. قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن ilé ju wọn mọ wọn láwọn obìnrin àwọn ìgbàgbọ́ òdodo àwọn ẹlẹ́sìn àwọn ọ̀daràn nílò ọmọ àdènà dé wọn. tọ torí di eléyìí òde ni wọn ti máa lọ yàgbẹ́ torí ẹgbà tí àwọn olùmọ̀ ń túmọ̀ ọ̀rọ̀ anábẹ Muhammad sallallahu alayhi wa sallam nítorí kọlọn sọ fún àwọn bíbí wọn kọrin náà fi bu ti kọ́ni wala tabarrajna tabarruj al-jahiliyyati al-ula ẹ máa gbalẹ̀ ìjókòó ẹ máa jáde gbọ́sọ̀ jáde níjáde gbọ́sọ̀ jáde tàwọn ayé ojú dúdú àkọ́kọ́ ọwọ́ àwọn sunna ní bisimilá àṣìlẹ̀ sẹ́yìn pé sunna ọlọ́run bá sọ̀kalẹ̀ láti sàlàyé àkùránì ni ọwọ́ àwọn sunna ìgbọ́ ọlọ́run bá ti yọ̀ǹda fún yín láti máa jáde lè hájà náà àdìsí tó gún régé ìgbọ́ ọlọ́run ti gbà kẹ́ máa jáde láti lọ gbọ́ bùkátà yìí lọ́dọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀wà alhaja hunaka tufassaru bí albawli awolgahir ìgbẹ́ àbí tọ̀ pẹ̀ntọ́lọ̀ ń gbà kóbìnrin tutù rẹ̀ jáde lé rẹ̀ àfi bó ti jẹ́ pé láyé sìn àwọn olùmọ̀tò fẹ́ lójú pé àwọn tọ́ba nídìí nọ́ọ̀sì ńkọ́ tọ́ba tún nídìí dókítà obìnrin ńkọ́ tọ́ba tún nídìí tí a mọ̀ pé àwọn ibi tí wọn ti rí bọtí tó wà lápọlẹ bí hájà ń bẹ onígbẹ tọ torí délé wọn ikọ́ lè gbẹ sílé torí ẹ ló ti wá náà àti tó gúnrégé tó wà fàáyé fanabi sallallahu alaihi wa alihi wọn nígbà kan kpó wọn máa gbé tábẹ bẹ́ẹ̀dì wọn máa tọ̀ sí lálẹ́ alẹ́ tí wọn máa ń tọ̀sí lálálẹ́ sòtò bá yẹ lélẹ́yìn ipa àtọ̀sí sòtò máa fẹ́ sígbẹ̀sẹ̀ ẹ̀mí àti ráwà dé púpọ̀ dàtú sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti náà ti máa ń lọ síbi tí ó ti sígbẹ̀sẹ̀. àbú ẹ̀yí wọ ẹgbẹ́ ńgbàdá dé sàn abá kí wọ́n ti kọ́ lé ìgbẹ́sẹ̀ pé sàn ó ń bẹ nínú àwọn àyè tó ti pẹ́ jù láyé tìrẹ̀ ìlú tí wọ́n pè ní Damascus yẹn wọ́n sọ pé òun ìlú tó fẹ́ pẹ́ jù láyé bẹ́ẹ̀ náà sì ní Ṣáàmù mọ̀táwọn ti Ṣáàmù àwọn bá kí wọ́n ti kọ́lé ìgbà tó gbọ́ làjú ayé dáyé jọ́ ti wà ń bẹ̀ ti pẹ́ so wọ́n ti kọ́lé ìgbẹ́ wọ́n á dojú àwọn ilé ìgbẹ́ yẹn kọ alùkẹ́bìlà àwọn àmọ́ wọn á yí àgbẹ́ ní àwọn ilé ìgbẹ́ yẹn nítorí pé akọ́rọ́mọkọ́ wa ìlú ti ń kò sí ilé ìgbẹ́ ilé ìgbẹ́ wa ti tọ́ ọ lọ mọ́lọ̀ yàgbẹ́ títí tì o ẹ̀kọ́ àwọn sábẹ́ ní sin báyìí ibi tẹ́ ti ń bọ̀ yẹ́nì pé islam dáa pọ̀ islam ti là wọn lójú gidigidi nílùú tí wọn kò sílé ìgbẹ́ gbàtà débi sílé ìgbẹ́ wà wọn sọ pé hmm, ọlọ́mọdé sẹ̀wọ̀n kọ́ aróko mi tọ́ yarí ni àbẹ́ tí àgbẹ̀ lè gbẹ́dọ́ bí fún ayé àgbẹ̀ ń bẹ fún wa gbogbo òdin gbogbo kínní ni ọmọ rí tí gbẹ́ ó máa ta sí ń dì ó ti máa la. ọwọ́ abẹ́ yìí wò ẹ wá yàgò mẹ́rin tangara. tó lè lẹ́kọ̀ọ́ bí àdé ṣé ibi tẹ́ ẹ yàgbẹ́ sínú gbẹ́bẹ́ ẹ̀ níbi tẹ́ ẹ yàgbẹ́ sínú tọ́mọ báyìí ìgbé òní wa. subhanallah àbúrò ayé o onígbà tó ti kọ́ lè gbẹ ẹ̀yin àgbẹ̀ ẹ̀yin àgbẹ̀ tó ń torí de àmọ́ o fananharifu anil qiblati qalila àmọ́ ayẹra kú lágbọn alqibla díẹ̀ yẹn kí wọ́n ti ṣe automatically ó fèsì qibla náà ní tó bá fẹ́ lóṣù tó ṣùgbọ́n àwa àròrà yẹra kú ní agbọn alqibla díẹ̀ wa nastaghfirullah láti máa ń tọrọ àforíjì lọ́dọ̀ lọ kí wọ́n á lè ṣẹ̀ṣẹ̀ wọn tó tọrọ àforíjì kí wọ́n tó lọ́kọ́ lè bẹ̀rẹ̀ wọn kọ́ lè gbé ọlọ́run sọ́kọ́ láti zero wà zero tún lẹ́yìn náà ta ló sọ pẹ́sẹ̀ tani sọ pẹ́sẹ̀ ni ìgbé wọn dojú ilé ìgbẹ́kọ̀ àlùkùbílà sẹ́wọ̀n kí lé wọn ti kọ́ nìyí gbogbo àdìsí tá a ti ń kà tẹ́lẹ̀ ó tó súnmọ́ ni kó ní í ṣe pẹ̀lú òdìgbàyàwó ó túmọ̀ sí pé ṣídàtul wàrà nínú pàhàbà ìbẹ̀rù ọlọ́run tó nípa ti ń bẹ fáwọn tàbí ló mú ọmọ ìbẹ̀rù báyìí wọ́n mà sì ní ká máa pọ̀ jù sálọ wọ́n sì ní ká mọ́ pọ́yìn sí táàbà yìí àgbẹ̀ kọ́ eléyìí ní ìdìbò láti wá sí àwọn wá wò ó pé bí ìgbà táwọn ti sẹ́ lọ. bákan náà àwọn olùmọ̀sọ yìí pé àwọn ọ̀sẹ́ lọ kán nítorí pé tó bá tẹ̀ dàbí ẹ̀sìn wọn làwọn yẹra kó ní agbọn àkébílà kí wọn lẹ́sẹ̀ sí wọn. wọn ni wọn lè sọ lọ́ha ayé lè bẹ́ẹ̀ ní tẹlifẹ̀lì kẹ́nà ẹ̀fọ́ a máa tọrọ àforíjì fáwọn tí wọ́n kó àwọn ilé ìgbẹ́ ọlọ́run foríjì wọn lóye wípé kìí ṣe fáwọn làwọn ṣẹ̀ àmọ́ kọ́ lọ́run foríjì ẹni tó kọ́ lè gẹ́ bẹ̀ torí pé kọ́ máa ní tẹ́lẹ̀ ìjẹ́ tí àwọn sàbí máa ṣe alákùnrin làhá ẹwà ti ṣe sọ tẹ́lẹ̀ òbúrú kéèyàn jọ pé èèyàn ṣe gbọ̀nsẹ̀ ní ilé ìgbẹ́ tó ṣe pọ́n ti àyè lóṣù rẹ̀ kọjú sí àlùkíbùlà àbí kọ́yìn sí àlùkíbùlà lópin ìgbà tó bá ṣe pé kíni inú ògiri lọ́wọ́ tí òjò lè gba yàwó eléyìí ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ bí orísun mẹ́jọ tí ẹnu àwọn olùmọ̀ pín sí nípa ọ̀rọ̀ tá a kọjú sí àbá ní kọjú sí tá a lè kọyìn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibo la ti lè ṣe bẹ́ẹ̀ tó eléyìí jọ kan nínú àwọn ọ̀rọ̀ wọn ìtúsípọ̀ kan balẹ̀ sí inṣàlá wípé tó bá ń pẹ́ nu léyìn ó lè kọjú sí ó lè kọyìn sí eléyìí inṣàlá òbòrò lẹ́yìn rẹ̀ ni olùmọ̀ wa. inú wọn mú ìgbà wọrọ mi wá o láti ọ̀dọ̀ yàrá wa Aisha rọbì radiyallahu anha qalat inna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam kọ man ata al-gha'ita falyastatir man ata al-gha'ita falyastatir tó bá padà sẹ́yìn àríkàdé ti kan ti wá báyìí rí ìyẹn hadith tani Abu Hurairah wa anhu. torí pé òun náà wá bẹ̀ pé ẹni tí ó bá lọ sìgbàtẹ̀ pẹ̀lú ẹ̀sítẹ́tìr. ṣùgbọ́n àdìsí ti Abu Hurairah radiyallahu anhu ètò wá pẹ̀lú ìtumọ̀ yìí àwọn olùmọ̀wá wọ́n ṣàlàyé pé òun làdé èyí tí ń bẹ nínú Sunan Abi Dawud òun làdé sì ti ń bẹ nínú Sunan Abi Dawud ṣùgbọ́n tẹ bá wo ohun tí Hafiz Ibn Hajar radiyallahu anhu tó ń sọ ó ní àdéhìí yí báyìí àdéhìí ti Aisha radiyallahu anha òfin sinú sùrà ló ti wá àdéhìí ti Aisha radiyallahu anha wọn ló wá nínú Sunan Abi ṣùgbọ́n ìtura nínú Sunan Abi Dawud tàbí Hurairah ló wá báyìí ike man atal gha'ita falyastatir asọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ike gbogbo ẹni tó bá lọ yàgbẹ́ o kó rí kó ń borò láti jì kọ́ wà nǹkan fi borò rẹ̀ láti rí kó aṣọ yìí pé anabi sọlá àṣìṣẹ́nà kí tí o bá rí tí o fi borò rẹ̀ láti rí kó pé ìpẹ́jọ kódà kó ṣe pé ìpẹ́ ní òkòjọ pẹ̀ máa rántí tí o bá tún lè pé ìpẹ́jọ tó torí pé àṣetán yóò máa fi di ọmọ anabi adama ṣeré nígbà tí máa ń ṣègbàṣẹ tí o bá fi nǹkan kan borò rẹ̀ sọ àná tí ọba rí kankan búra rẹ̀ anábì sọlá àti ìlànà sọ pé fẹlẹ àhàrà kò burú eléyẹn tó jẹ́ ti Abu Abu Hurairah radiyallahu anhu náà sọ pé òun ó fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n eléyìí ti Aisha radiyallahu anha tí wọ́n kó wà nínú súnà dàbídà ọ̀tún sínú súnà dàbídà ọ̀tún. so wọ́n sì sọ pé ẹ̀gbáwọ́rọ̀ eléyìí gàgàgà náà lẹ̀ so ṣùgbọ́n gbà tó jẹ́ pé olùmọ̀wá yìí wọ́n ti sọ nínú fíra àwọn Fathul wọ́n ti sọ mbẹ́ ìpè àdéhùn yẹn sahih torí pé àwọn olùmọ̀ kan sọ pé sahih ni tó ń torí ẹ̀ ńlọ́fà ni wọ́n fi sọ ọ̀rọ̀ táwọn èèyàn sọ nípa pélé ìwà wàhálì. àyọkùnlé ha àdéhùn yìí ó ti síwájú ọ̀rọ̀ nípa rẹ̀ ti síwájú nípa pé dábàá ti gbẹ̀sẹ̀ kàbùrà ọ̀la sì rí Islam kórìíra kí ọmọ ìyàgbẹ́ níbi tẹ́lómi ò tún máa wò máa yàgbẹ́ níbi tó ti sílẹ̀kùn sílẹ̀ kò tilẹ̀kùn lé gbẹ̀sẹ̀ tó máa ti gbẹ̀sẹ̀ tí ibi tó ti gbẹ̀sẹ̀ tí ò bá nílẹ̀kùn kó kúkú lọ yàgbẹ́ nínú pápá níbi tí ó ti jìnnà sí gbogbo èèyàn ọ̀sán dùpọ̀ wáyé àgbẹ̀ níbi tí ò nílẹ̀kùn tí gbogbo èèyàn máa wò di rẹ̀ lọ. sọ ibi tó bá ti tọ̀ tí ò bá ti jẹ́ pàtìrì rẹ̀ ó bò náà máa wò di rẹ̀ kúkú fi bẹ́ẹ̀ lẹ̀ kọ́ lọ tọ̀ lóde gbáyàwó níbi tó ti jìnnà sáwọn èèyàn tẹ́nìkan kan ti ní rí ìhòòhò rẹ̀. turẹ̀ láti sọ nígbà náà gbé gan gbogbo àwọn àyè ìtọ́ táǹtì sáwọn kíláàsì wa gbogbo fún ẹ̀ka àwọn mójútó kárí bá a sí lọ́nà láti òbúrú kí ilé ìtọ̀ ọmọ jù kan lọ ní mẹsàlásì àbí méjì lọ́nà tó ṣe pé tọ̀ jáde kémi náà ò lè lọ kémi náà ò lè bá a láǹfààní àti lọ́tọ̀ tó wọ́n dájú ilé ìtọ̀ tó yẹ pé àgàtì pẹ́kútúpẹ́kútú lọ wọ́n lóṣù ilé ìlóṣù ilé ìlóṣù kálukọ́ máa wò di ara wọn àwọn òbí náà ní ṣètò ọ̀rọ̀ jù kọ̀dá rárá kọ̀ọ̀kan wálé gẹ́gẹ́ bí mùsùlùmí torí di eléyìí báyìí eléyìí wọ́n bẹ́ẹ̀ nù àwọn kẹsí ó ṣe kó agbọ́dọ̀ mójútó nítorí pé ìhòhò rẹ ọlọ́run bá fẹ́ kó gbé pamọ́ torí àwọn ti ń pe ìhòhò ní sáwùá sáwùá nítorí pé tó bá sàn sẹ́lómi yóò dùn ọ́ ẹ̀yẹ̀só òkà ẹ̀yẹ̀rọ̀ àrẹ ìrúkà yóò dùn ọ́ kíkẹ́ lómi ò rí ìhòhò rẹ àbí tani ò ní dùn à ọlọ́run dàkún sọ wa mẹ́sàn-án lẹ́nu tó rí rè ó pé nítorí pé ẹni tí ọ̀dà àmúkúrẹ́ rí di òun ó rí rè ó pé tó ń torí de eléyìí báyìí ẹni tá a kù tí ó rí di ẹni àìgbé ara pamọ́ sí owó dànù àwọn yóò bá nù fẹ́ẹ̀ káwọn sì ṣe mùsùlùmí tí ó ní òfin ẹ̀sìn tó gbọ́ yìí àṣà ni wọ́n bá ká báwọn bàbá ńlá wọn fi máa wí nù mùsùlùmí nìwọ yàtọ̀ sí pọ̀ jẹ́ yorùbá mùsùlùmí nìwọ èwo lọ́wọ́ pàtàkì jíjẹ́ mùsùlùmí àbí jíjẹ́ yorùbá jíjẹ́ mùsùlùmí torí pé àárí kanú ẹgbàá ọ̀rọ̀ ká pé torí pọ̀ jẹ́ yorùbá ló ti wà jẹ́ náà yorùbá kọ̀ njẹ́ ó gbé ọ àlùjáná ní kíni àlìsílám tó torí délé kákákáká dasọ bóra apákájá rẹ káma sídìí lẹ́nu lé bí bàbá ń gba tẹ́gùn ni ọ̀pẹ́lẹ́ yìí àtàkàtà tí ọ̀dá ni yóò tún adi méjì méjì méjì pín lójú gbogbo ara lé àwọn òbí lẹ́ẹ̀ tó èèyàn gbọ́dọ̀ fò owó rẹ̀ bóra rẹ̀ láti rí turu àwọn sọpá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan orí wòwò rẹ ẹtọ sáwọn ìyàwó rẹ sontori de eléyìí wọn náà wo wọn gbà tó wà primary school sọ̀rọ̀ adá short ní kàfún ẹ sídìí rẹ rọra yọ ọ̀tàjọ́ kan táwọn ọ̀rẹ́ rẹ kan rí di rẹ sọ̀rọ̀ kí láyé rò tún ní fẹ́ pàdé àwọn ọ̀rẹ́ ọlọ́nà fa bọ́sí ti ní rẹ́kọ́ọ̀dù kan pa ẹ̀ tá a rí di rẹ rí àmọ́ tí ọ̀gá mi ò gbé nìkan wà ní bá tó torí délé gbogbo ẹni tó gbádùn láyé yóò mọ sọ́ra rẹ̀ yóò mọ sọ òwò rẹ̀ nítorí pé ọlọ́run ọba wa àmánà ló kọ́ ó sì ló kọ́ sọ lẹ́yìn eléyìí àdéhìí àdán wọ́n tún gbà wá láti ọ̀dọ̀ yálà wa Aisha radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam. كان إذا خرج من الغائط قال غفرانك قال غفرانك أخرجه الخمسة إبقى رأيه وصححه أبو حاتم والحاكم وأني النبي محمد صلى الله عليه وسلم وجن في ما تجاتي láti fi tí wọ́n ti lọ ṣègbàtẹ̀ torí àgọ́ onílàyé tí wọ́n ti máa lọ ṣègbàtẹ̀ kì í ṣègbẹ́ gàgà ṣùgbọ́n àwọn alárúbáwá padà ló fún gbẹ̀ wọ́n ní tí wọ́n kórìíra àti sọ ìgbẹ́ ẹ dàpọ̀ yẹn náà tẹ́ẹ̀ bá ti kọ́rọ̀ lé báyìí ìgbẹ́ ẹ̀ríkẹ́ ni yorùbá náà sọ pé kí ni ìgbàtẹ̀ àbí ẹ̀kọ́ ni àwọn ènìyàn kan sọ pé ìgbẹ́ lówó wà ẹni tí ọba gbére dáadáa wọn. ìgbé báwo tó àmọ́gbà tó wọ̀ gbèdè ẹ̀ tó sẹ́wọ́n pé gbẹ̀dẹ̀ lè ń yàtọ̀ sí ìgbẹ́ ìtì máa ń rùn sáwàlálà nítorí di eléyìí báyìí alábà kúrira fún wọn sọ gbẹ torí pé gbẹ ló kọ lárúbáwá àdírọ àbí búrọ́ọ̀dì So nítorí di eléyìí báyìí. wọ́n kórìíra àti pé lóko rẹ̀ gàgà wọ́n wá pé wọ́n sọ lóko àyè tí wọ́n ti máa lọ sí àyè tí wọ́n ti máa lọ yàgbẹ́ ìníjẹ́ àlọ́gọ́ gọ́ ìníjẹ́ gọ́ọ̀mì àyè ìyàgbẹ́ wọ́n á sọ níta máa ti torí rẹ̀ lọ síbi kan lórúkọ àyè tá a lọ sí sí wọ́n sọ ìgbẹ́ lórúkọ àyè tá a máa yàgbẹ́. torí ɛ wọn ní sànà bisalọ lọ àdìsí náà tó máa jáde láti tó ń lọ sígbàtẹ wọn máa sọ pé gòfurọ́nẹ́k kéésì gòfurọ́nùkà kéésì sẹ gòfurọ́nìkà ayé mafurulù bẹ mafurulù bẹ asaluka gòfurọ́nẹ́k atlubu gòfurọ́nẹ́k habili gòfurọ́nẹ́k ìwọ lọ wọn tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀. sami lọ rẹ pẹ̀lú àforíjìn rẹ tọgbọn alo bí àforíjìn ìyẹn lọ yàgbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ kí á lè túmọ̀ kọlọ àforíjìn mi àwọn olùmọ̀ wa wọ́n ní tọba eléyìí ló fẹsẹ̀ rìn lẹ o àwọn kamsa tí wọ́n gbà wá ibà ti mọ̀ wọ́n àti mọ̀ àwọn kamsa tó gbà wá ṣùgbọ́n àwọn onísùnmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú ìmáàmù Ahmad àwọn onísúná mẹ́rin ni pẹ̀lú alimami ahmed wọ́n yẹ gbà wọ́ọ̀rọ̀ ìkúnrégé abu hatim arrazi wọ́n lọ fẹsẹ̀ rìn lẹ̀ alhakim àwọn náà lọ fẹsẹ̀ rìn lẹ̀. eléyìí láàmú àwọn ìjàmbá ti jáde lẹ́gbẹ̀ẹ́ àti ti àwọn ìjàmbá fẹ́ wọ̀ bẹ́ẹ̀ náà àti ìfìkà ti síwájú ọlọ́run ẹni àwọn olùkẹ́mi náà kọ́bọ́tì wọ́n sábẹ́ ẹ̀ gbàtàbà fẹ́ jáde tàbá ti gbẹ́sẹ̀ wá síta tàbí bọ́ọ̀tà tán aṣọ kékeré kò fúnrán náà a ti mọ̀ yìí pé ẹsẹ̀ òsì láti síwájú gbàtà máa ń wọlé ìgbọ̀nsẹ̀ ẹsẹ̀ ọ̀tún láti síwájú gbàtà máa ń jáde kì í kàn sí pé rush rush gbà tó gbé mi wọ bèjì ń lé wo là wọ́n máa kíyèsí gbogbo wà pẹ́sẹ̀ òsì lọ́kọ̀ọ́kọ́ ti síwájú tó bá wọlé ẹsẹ̀ ọ̀tún náà kọ́ jáde ńgbà tó bá jáde tọ́ wọ́n ní kí ló dé tàn àbí sọ̀rọ̀ àhà eléyìí láwọn wí o yóò ti pé alhamdulillahi alladhi adhaba anni al-adha wa afani. àwọn ìgbà ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ lórí ṣiríṣiríṣi ṣùgbọ́n wọn fẹsẹ̀ rìn lẹ̀ ètò fẹsẹ̀ rìn lẹ̀ ní kíni ghufranak ọmọ bó ti ti ma ọ̀rọ̀ ọ̀rùn ha kódà ẹni tí ọ̀gbọ́n ní ká ti ha báyìí alhamdulillahi ghufranak. tọ gbólóhùn táwọn wínú nígbà tó bá jáde ńlẹ gbà kí ló dé sáàfin tọrọ àforíjì oríṣiríṣi ọrọ làwọn olùmọ̀ sọ nígbà tó fà tó fi jẹ gbàdúrà dáná fi àti nàmà ọba jáde nínú wọn ní torí pé gbogbo gbàlà nàbì sọgbà àti nàmà kẹ gbogbo ògbà ẹ̀mọ̀ pé nígbà tẹ́nìkan náà wọn tó ní àwọn tọ́nà ń ṣe nínú òfin ẹ̀sìn Islam ó wúwo ọ̀pọ̀ jù fóun fa'allimni shay'an atashabbahu bihi kọ́ mi ní kankan tí màá máa rọ̀ mọ́. Ànábì sallallahu alaihi wọ́n kọ́ ike la yazalu lisanuka ratban min dhikrillah kí ahọ́n rẹ̀ yẹ kó gbò níbi ó túmọ̀ gbogbo ògbà kí wọ́n ti ọlọ ó sì wá náà كان النبي صلى الله عليه وآله وسلم يذكر الله في جميع أحيانه النبي صلى الله عليه وسلم ẹsẹ̀ rántí ọlọ́run ní gbogbo a ti sọ pé yàtọ̀ sí àwọn ìgbà kan o tó máa lé gbọ̀nsẹ̀ ọ̀rọ̀ ló débẹ̀ lónìí yàtọ̀ sígbà tí máa ń báyàwó rẹ̀ lò pọ̀ tọ́ àmọ́ kó tó di yàtọ̀ sígbà tí wọ́n á ṣègbà kìí ṣèrántí ọlọ. wọ́n ní ìdí táwọn abẹ́bí sọ pé kò fúránà ọlọ́mọ ń tọrọ àforíjì rẹ ni pé àsìkò ìgbà tí ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ yẹn ó ti já kúrò nínú pé ń ṣèrántí ọlọ kò ṣèrántí ọlọ mọ́ ànábì wa àpẹ́sẹ̀. ìgbè lọ́ba níbi sọ pé kò fúránà. sáadà tó bá yẹ kí kò ṣèrántí ọlọ́run pẹ̀lú ahọ́n kí ló fi hàn wá púpọ̀ máa kọ̀ọ̀kan rántí ọlọ kò sí tó fi hàn wá tó àti sọ pé torí eléyìí ló ṣe sọ pé gòfúránà àwọn olùmọ̀ sọ pé ó jìnnà díẹ̀ tọ wọn ló ti ṣe kó jẹ́ pé gòfúránà ìtàn Ànábì sallallahu alaihi wasallam tó sọ ń bì báyìí ó ní pé tọ wọ́n lọ́wọ́ ìwọ Ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe ṣe oore fún mi tó mú ìdọ̀tí ara mi jáde fún mi báyìí tó fún mi lálàáfíà látàrí pé ìgbẹ́ ìyọba mi ti jáde tọ̀ tó bá wu ọlọ́run ọlọ́run lè mẹ́tẹ́ gbé wọn jáde tí wọn máa jẹun jẹun jẹun jẹun títí gbé oṣù ní wa sẹ́wọ̀n ká máa sáká èèyàn lọ àgbo jẹ̀dí tágbo jẹ̀dí ọba tún rà èèyàn ó tún lọ ẹ̀ dákúndórí tọ́lọ́ ó tún máa bẹ gbogbo èèyàn so títí tó fi lẹ́ni tí ó fún ọ lágbo jẹ̀dí tí ó ràn gbẹ́ yẹn so eléyàá fi hàn wá wọ́n nítorí pé ìdẹ̀ra sọ́dọ̀ wọn bá ti fún un. ń wo ikú òun ò lè dúpẹ́ rẹ̀ òun ò dúpẹ́ tó dẹ̀ra tọ̀nà sí fún un. ìdẹ̀ra ńlá kọ́nà ọba mú ètí òwúlò nínú oúnjẹ tá a jẹ jáde kọ̀nà gbẹ́ gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tó ń ṣe kò tó wọn wá kà kọ ẹsẹ̀ gbogbo asopọ ìbò fúnra àfikọ sáfòrí jìn ànábì nùfà sọ pé gbogbo gbogbo gbà sísìn lọ náà ni kátó apá wa ẹ wọnú twenty four hours tòní tí dàbí ṣètò ọlọ́ọ̀lọ́pọ̀ ni àbí dàbí dára àìmọye wọ̀ dájú ẹ̀mẹ́yẹ ọ̀ràn tẹ́lẹ̀ omi ti dá lónìí tí èsì tún wò pé òun ti ṣe òun ti ṣe náà no account fa láì mọ̀ pé àkáǹtì ń bẹ wà láì subhanallah ikú anabi sọlá àti làwọn gbé ìdẹ́ra tó lọ sí fún ti pọ̀ jù gbogbo ọpẹ́ tó ń sì ń dùn gan kò tó torí rẹ̀ kò sí nǹkan kan ju pé gòfòrò àlà foríjì mi lórí àìlè dúpẹ́ bó ti tọ́. tọ́ eléyìí fi hàn wá pé gbòfuránà kàná àwọn olùmọ̀ á sọ pé kí là sọ pé gbòfuránà kàná kọlọ̀ ṣàforíjì fún wa ìgbà tó ṣe pé ẹrù dọ̀tí ti ń bẹ wa pé tí ọba jáde lẹ́rọ̀ ó lè kí wọn sá máa jẹun kó máa jẹun kó máa jẹun kí ni wọn máa wú kó máa rí gbẹ̀yà alẹ́ ò lè là kú lọ. bí yẹn bá ti bí yẹn bá ní kú dúdúmọ́ ló máa ń ṣègbàjẹ́ tí wọ́n á ṣẹlẹ̀ pé jọ́ méjì mẹ́ta mẹ́rin kò rí gbẹ̀yà àkàràwọ̀ kún wọn. tó bá jàjà rí sósó nǹkan lè sá fúnra rẹ̀ níbo oorun yóò ti gbalẹ̀ àbá tó bá so èso ta wí tẹ́nìkan máa ń bọ̀ wá bá yóò tún máa sá pé ẹ̀yin máa ń bọ̀ wá bá ní o mo fẹ́ sáré rẹ́nìkan mẹ́ kò tó wá àti rẹ́nìkan kan wá ju rẹ̀ tó lọ bá ìjọ jáde lára rẹ̀ ní sáà fún ọkọ̀ yẹ fún ọgbóòrùn eléyìí. sọ̀kẹ́ àlàyé ò ní yé bẹ́ẹ̀ náà ni ẹni tí ó ti kó ebi ń pa ẹ ti àlàyé kò yé ẹ gbọ́ ọ̀rọ̀ òní jáde yóò sàmàdínú mu náà ni sọ̀kátó wá pé gbẹ̀ ń gbọ́n torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn nǹkan wọ̀nyẹn tọ́lọ̀ wọn bábá bọ̀ mú jáde tó mú gbẹ jáde ó dùpẹ́ fọlọ́ àwọn olùmọ̀ aṣọ yìí pé àsìkò tí gbẹ jáde sí yàn orí ńlá lọ́nà ti fọ̀ ó bọ̀ sí ìdọ̀tí ara ó ti dànù ọ̀pọ̀ ọmọkùnrin ẹ̀ ṣùgbọ́n èèyàn tún ní sagídẹ́ o. ẹ wọ kí yẹ èyàn tún lọ jẹ mí ìgbẹ ní ti freedom kẹsì dé ó tún kọ mí ti ara rẹ òkínú ọsà tó máa ti tẹ̀sọ́ ni tó ọlọ́run bọ́ fọ ìdọ̀tí tára dànù ọwọ́ àtọ̀fọ́ ọlọ́run pé gòfúránà ọlọ́run ń tọrọ àforíjì rẹ bó ti ṣe bá mi fọ ìdọ̀tí tó ṣe é rí yìí dànù bá mi fọ ẹ̀ṣẹ̀ náà dànù sọ wọn sọ pé lèèyàn fi hàkínà àwa sábà sọ pé kò fúnra pípé tọ bó ṣe bá wa kọ ìdọ̀tí dára nù yí tá a rí tá a ti ń dúpẹ́ fún ọlọ́run lórí ẹ̀ á ọlọ́run dákun bá wa fọ ìdọ̀tí ẹ̀ṣẹ̀ náà dà wọ́n fúnra àná bá wa fọ ìdọ̀tí ẹ̀ṣẹ̀ dà. tọ́ òun dúpẹ́ òun dunnú lórí kò tìyàgbẹ́ ọlọ́run ti bọ̀ ọmú gbẹ̀yìn ti bọ̀ ọmú kú o ṣùgbọ́n lè lẹ́sẹ̀fì ṣẹ̀dí ibi tí wọ́n ti yàgbẹ́ yẹn ìtòsí ni ìtòsí ni nínú ilé ṣùgbọ́n gbà tó yàgbẹ́ tán ọ̀wá gbé ọ̀rá tó yàgbẹ́ sí ọ̀wá sọ sí ilé àwọn alámúlétí yín ọ̀wá ni kò fúrọ́ọ̀nà ẹ̀dá kò sí ìyá rí nu torí pé ètò ṣe yẹn àwọn ọ̀sán fáwọn fẹ́ fìgbẹ́ kunlé àwọn. ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ tí wọ́n ń bì kò sí lè gbẹ́. àwọn ìdí ìṣe nìkan wọn lọ kọ́lé kalẹ̀ ládùúgbò kankan kókó bo àdúgbò láti rí mẹ́ ọ kọ́lé kalẹ̀ ilé tuntun sọ wọ́n pé wọn ò tètè kó bẹ́ẹ̀ gbogbo àwọn ilé tó wá sọ̀rọ̀ àǹdí bẹ́ẹ̀ kálukú àti wáyà gbẹ gbòfurọ́ àdàbọ̀ kòfúránà wọ́n ń sọ ìgbẹ́ bẹ̀ títí ìgbẹ́ bẹ̀ wádìí gèlè mọ́. sọ́dà bá òkúkú dáadé hmm? ẹ ti mọ̀ káwọn kèfèrí tí wọ́n tẹ́lẹ̀ náà ẹ̀ kí ni ọba tún sí ìwà mùsùlùmí wọn kọ́ sọ́dà bẹ́ sọ́dà bẹ́ wọ́n wá torí ọkọ̀ àbùkù báyẹn kí èèyàn tẹ ẹ̀kọ́ ní sẹ́kọ́ mọ́ nílé ìgbẹ́ ọkọ̀ àbùkù báyẹn káwa kan kó àtọkọ àtìyàwó alọ pápá máa lọ yàgbẹ́ láàárọ̀ ẹnì kan gbọ́dọ̀ dámọ̀ràn pé òun fẹ́ẹ́ dé ilé yín pé ah no you see um, àsìkò tó tiẹ̀ fẹ́ẹ́ dé sí ìyá ní àwọn programs kan ta mo fẹ́ ọjọ́ lánà ni pé no kò sáyé ètò ti rò lọ náà ni pé tó ayé bàá mọ tọ́ilẹ̀tì subhanallah bákan náà kò tún sínú àtọ́dá o. kọ yàgbẹ́ tán kọ yà sínú wàlú ṣúgà kọ aṣọ sáàrin títì mọ́tò ọmọ wa bọ̀ akọrọ kọmọ lọ láàrin ìgboro yọ kàn tẹńtà wí ìwọ́n sọ pé kùfùránà pé kùfùránà kà tó dúpẹ́ fọlọ́ o dúpẹ́ fọlọ́ kò gba ta tani fẹ́ kún orí gbé o torí ẹ̀ lọ́sítẹ́ẹ̀ wọ́n wọ ilé ìgbẹ́ nínú hostel ẹ̀yin méjì lẹ́sìn gbé hostel wọ́n akọ̀gbẹ́ bẹ́ẹ̀ gèlè mà ọ lọ wo mi tó fi flush ẹ pé no I'm free because I pay for my own kìnnì kan ẹ eh, kébúrú èkejì rẹ wá nílò abábá rẹ láàyè èyàn lọ́pọ̀ pé báyìí ẹ mọ̀ pé ọwọ́ tí wọ́n rí gbẹ̀rẹ̀ ń bẹ̀ wọn ò lójú ò lójú ẹgbẹ́ tí yorùbá máa sọ pé sí mo yàgbẹ́ lórí gbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mi pé èèyàn kì í fi gbẹ̀rẹ̀ lẹ̀ dípò pé ẹni tí ń bọ̀ ó rí gbẹ̀rẹ̀ ń bẹ̀ dípò pé ọ̀wá yàgbẹ́ àwọn ọmọ àtayétayé ọ̀làjú rọ wọn kàn yàgbẹ́ sínú pòónì yóò sì jáde yóò sì máa sakọ èkejì rẹ̀ dé ó ní tí wọn lọ yàgbẹ́ sínú yẹ wọ́n sì bá tiẹ̀ kí ni ọba àdìdí ẹ kò sì yàgbẹ́ kabẹ̀ gele ma gbogbo yàrá wa ń rùn àkàràmọ̀kùn wa ẹ dákun lọ́fíńdà wò lálẹ́ fi sírù yàrá bá sẹ́wọ̀n yóò ti bẹ̀ tó jọ méjì ọwọ́ àti bẹ́ẹ̀ oníkùkùrù àná ọwọ́ ògidì pé ọkọ ló nílé ẹ bàbá onílé ṣe bó ti gbowó oníkọ́ aṣọ kọ́ abọ́ kọ̀pẹ́ rẹ̀ sọ́dọ̀ abẹ́ tó kúkú dé abẹ́ wọ̀ wá torí di eléyìí. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé ojú odò kan wà ní ìtòsí ilé wọn ọ̀nà àgbàrá ó wà nítòsí ilé wọn tó yẹ pé ilé tó líǹkì má bẹ́ẹ̀ ó lè fẹ́ tó fífì ẹtì máa tó ọ́nú máa tó ọ́nú ẹ bá ti di lálẹ́ báyìí ẹ bá lọ wòran ní kálukú náà ti ń yàgbẹ́ sí etí ilé ẹ lórí tọ́lọ̀ tọ́da abẹ ẹ gbọ́dọ̀ sí wíńdò lé ntí ntí ọ̀dà ni ọmọ ni ọmọ fẹ́ wà nù tọ́da abẹ okuku da abẹ wọ̀lá a ti lajú pọ̀fà àbá lajú yorùbá lẹ́wọ̀ alájú àmọ́ kọ̀ọ̀hàn kọ̀ọ̀hàn pàápàá kọ̀ọ̀rọ̀ lè gbẹ yìí ẹ̀rọ kí ni wàá ti lọ́ọ̀ wòrò gbogbo àwọn ojú wo tí ọjọ́ náà gbàrà ha. kó mú kọ́ bomú ẹ̀ àwọn òórùn burúkú ti máa rùn bọ̀ kálukú ọmọ ìyàgbẹ́ bẹ́ẹ̀ ni sìntọ́kàn wọn tọ́da bẹ́ẹ̀ wàláhì kọ́da bẹ́ẹ̀ àfi ká sagbára láti rí i pé a àwọn ilé wa sí àwọn tá a lówó a fi ṣàjọyọ̀ tátù máa mọ ẹgbẹ́ kún ó ti títì yẹ pé kí ni dá wọn sì dínà ẹ ya bá tí wọ́n ná nàkú náà yẹn kéèyàn produce toilet mà náà lè rẹ̀ wọ́n ní produce toilet wọ́n sì máa ná nàkú náà lè fi hàn yín pé ọ̀làjú tó ọ bọ́yọ̀ mọ́ ọ̀kan lọ́wọ́ àlékún ló lówó bí kan ló ló wà ń jọba ẹ máa tó ṣẹlẹ̀ bí kan gba àwọn kọ́lé ìgbé ẹni tí wọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yàgbẹ́ sí bẹ̀rẹ̀ sí yàgbẹ́ nígbà tó kún kò sí wọ̀ mọ́ wọ́n á ní ẹja dáwó ká fi kó ńlá ẹni tó gbọ́kọ̀ fún wa bọ́ bá yá yọ̀ wá pa ìgbẹ́ tó sì dáa bẹ́ẹ̀ ẹ àwọn olùbẹ̀dá tó dá agbalẹ̀ rò ní pé ìgbà tí ìwọ tó lọ gbọ́n tẹ̀ tọ́ ọmọ kọ́ lọ́n sórí débi ipò tó sọ pé kò fúránà.

káma ìpè ìdẹ̀rọ̀ lọ ètò ṣe fún wa tó fi ní káma ṣe gbàṣẹ ìdẹ̀ra ńlá ni káwa sọ́ra fáàmù wa wá ìgbẹ́ka fáàmù wa ìgbẹ́kórí àkìtàn ẹ̀dá kò torí tó lọ ẹni tó lọ ń da torí rẹ̀ pé ọmọlúwàbí kọ́mọ wa lọ kọ́mọ sájà wọn àkìtàn ká ibi ìgbésẹ̀ ń sè ìyá tí ń horu làwọn ń wá. ṣé ń tọ́da nu ètò tó wá burú jù wọ́n lè kí ní kẹtẹ́ pé láàfà lò ó ẹ́ àfà tó gbé tẹ́sí bá lọ́wọ́ máa wá pẹ́ gbóná ká àwọn olùbílẹ̀ kí ni ṣe tọ́ lù tó bẹ sàfìrà kù àwọn olùbílẹ̀ kí ni ṣe tọ́ lù. Islam yìí tẹ̀sí ọ̀pọ̀. wọn á lọ́wọ́ rẹ wọn á rí kékeré kí ni ó horú ìgbẹ́ ni àwọn olùdílẹ̀ ntí ọ̀dà kọ́ ọ̀dà lóko rẹ̀ Islam mọ́ kọjá gbogbo rubbish and nonsense torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wá ọlọ́wọ́ bàlá ń bẹ̀ orúkọ rẹ̀ tún dára àti àwọn àròyìn rẹ̀ tún kó fún wa ní ètò péye nínú ẹ̀sìn wa ọ̀ràn wa lọ́wọ́ lórí àti nífẹ̀ẹ́ sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba kó sì wá lọ́kàn nínú ẹjọ́ ọmọ àti tẹ̀lé orí pa rẹ̀ nínú gbogbo òṣèṣì rẹ̀ ọlọ́run ọba kó sì wá lọ́kàn nínú àwọn ẹni tó ṣe pé títẹ̀lé súnà anábì muhammad muhammed alaihi wa sallam yóò ṣe sábàbí àti wà lùjẹ́nà ọlọ́lá kìíyàn subhanahu wa ta'ala bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Thank you. wọ́n ní sọ lẹ́tọ̀ fún obìnrin láti máa wọ ṣòkòtò bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ fún kọ́ máa wọ pátá nítorí pé pátá ó ń bẹnu tí ó máa gbà sí. ṣùgbọ́n tó bá sí ìbéèrè tẹ̀ ṣe ẹni pé sóbìnrin lè máa wọrú ṣòkòtò ọ̀pìn so kọ̀tọ́ kóbìnrin máa wọ ṣòkòtò ọ̀pìn nítorí pé wíwọ ṣòkòtò ọ̀pìn yàtọ̀ sí pé bẹ́ẹ̀nu tí ó di kọ́lọ̀ ńláàánú òbí ó sì tún bẹ́ẹ̀nu tí máa ń ṣe sábàbí kóbìnrin ọ̀dọ̀ máa ná kí bá nàbí sọlá àdùsọlá ṣe sọ yìí pé sẹ̀ǹfààní mi ahli an-nari lam ara mithlahuma àwọn èèyàn oríṣi méjì nínú àwọn ọmọ ná èrí ẹni tó jọrú wọn rí nínú yà nínú wọn ni àwọn obìnrin tó ń jẹ́ kàṣíyà tún àríyá àwọn obìnrin tó ṣe pé wọ́n wọṣọ ṣùgbọ́n òwò wọn wà àwọn obìnrin tó wọṣọ tó ṣe pé òwò wọn wà nísìnyí ẹ rí i pé ọkùnrin generally tẹ́ bá wọ ṣòkòtò sàṣà lọkùnrin tí ṣòkòtò fún di ẹ máa ṣàkíyèsí sàṣà ni tọ́ àlọ́dọ̀ tí lọ pé ẹran kó fún pé kí ni so ṣùgbọ́n sàṣà lóbin tí ọ̀wọ̀ ṣòkòtò tí ò ní fún di àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé àwọn náà ní pọ́pọ́sì kan tí wọ́n fi wọ sọmadọ̀bọ torí pé wọ́n fẹ́ polongo ara wọn wọ́n fẹ́ polówó ọjà ara wọn a'udhu billahi minash shaitanir rajim torí de eléyìí ńlọ́fà ló fi jẹ́ pé kò sínú tí Islam faramọ́ ìhòhò lọ́wọ́ ọkàn ló kọ́ wẹ̀wù ni ẹ ti wọ gbogbo ẹ tó bá ti wọ ṣòkòtò tó fún gbogbo òdì rẹ̀ jáde yẹn pẹ̀lú ògbó ọlọ́run tíṣẹ̀tì ní ògbélé àbẹ́ẹ̀kọ́ ni bí dòdò ṣe rí nì yóò tún fi dòdò hàn gbogbo abíyá tí ń rùn wọ́n tún fi hàn a'udhu billahi minash shaitani rajim tó ń torí di ilé ọdẹ ló sì jẹbẹ. àmọ́rò sòkòtò lámbúlámbù irú tàn pàkí tó ṣe pé ó lè gba ẹsẹ̀ èèyàn mẹ́ta ń gbà mí níbi tí máa tóbi tí wọ́n tún gbé ẹ̀wù kọjọ́ dáńdógó tí wọ́n tún gbélé tí ó tún bu ara wọn títí dé ìsàlẹ̀ ojúgun ẹ̀yìn ojúgun irú eléyìí kò burú wọ́ọ́rù ṣòkòtò kò wá pẹ́ wùlé ṣòkòtò lámbúlámbú kò wọ́ọ́rù ẹ̀ kò gbẹ́ wùlé lọ́nà tí wọ́n tún fi ní rí ṣépù rẹ̀ eléyìí ń bọ̀ àṣírí rẹ̀ dáadáa àmọ́ wọn ni no no no local people ló máa ń wẹlé international people làwọn fa sọ eléyìí jẹ kí n ewu là ń sọ ní. yóò bò yóò bò á yóò bò gbogbo ara rẹ̀ lẹ́yìn kódà kó bá lambulambu fóbìn yóò tún wá aṣọ tí yóò bò gbogbo ẹ̀yìn rẹ̀ àbí òye nítorí ẹni tí obìnrin kan lọ wájú ìwọ tẹ̀lé lẹ́yìn akọ ọ̀daràn ni ọ wọ́n bọ́ wájú kó wọ́n bọ́ ẹ̀yìn náà. wọn ti wáyé kọkọ rẹ lọ́wọ́ fún un lé ńkọ́ ìbéèrè mi lélẹ̀ torí béèrè tó ń sẹni kẹni tó wọ jáde inṣàlá ń bẹ lọ ń bẹ lọ ń bẹ lọ náà. ní Madina torí Madina kò kò ń jẹ láyé. Madina ẹ̀wí bẹ́ẹ̀. òyìnbó ló sọ Madina àwọn náà ní tí wọ́n ti correct wọn Madina náà yóò ti ṣe Mẹ́kà Mẹ́kà Mẹ́kà náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ colar. gẹ́gẹ́ é a sọ pé níbi àwọn ele é lá àbí the main point the main direction là ń sọ kìí sáwọn ètò wà láà. ha ní ìtàn fẹ́ yàgbé tó lè kọjú sí south west south east north west north east bẹ́ẹ̀ ni torí kékeré ṣe that same direction but mind you lọ́pọ̀lọpọ̀ wà nísìnyí ibi táwa nísìnyí ṣé east gangan ni ó lè jẹ́ east gangan ó sì lè jẹ́ kíni ó lè jẹ́ north east àbí òye wa so ìyẹn ó ti kọ́kọ́ wo àkíbla gángangangan so téèyàn bá ti wá yapa síbi tó jẹ́ àkíbla lọ́nà téèyàn ò fi tún kọ́yìn sí àkíbla kò sí problem náà àlẹ́ kò sí. ṣé ìwà kan àlọ́ ìgbé àlẹ́ máa fọ ẹsẹ̀ sí nígbà tó lè gbé afẹ́fọ́ ní. wípé a torí pé a fẹ́ pọ́n àlùkébílà lè akókó àwọn ọmọ ẹ̀rí tó sọ pé wọ́n kọsẹ̀ sí àlùkébílà so ṣùgbọ́n táwọn kan máa sọ ni pé ìgbà tí wọ́n kọsẹ̀ sí ọ̀nà àlùkébílà yẹn so fi tẹ́ḿbẹ́lú àlùkébílà tí màá níyàn tiẹ̀ wọn náà ti bẹ́ẹ̀ láti fi sọ pé kí ni wọ́n kíbílà gan já mà á gbà láì lẹ́kọ̀ọ́ náà àmọ́ bí ìjókòó rẹ̀ kà ti gbà náà kò sí àmọ́ tó yẹn bá ti purposely kó n fẹ́ fi sọ pé kí náà kíbla já ma gbogbo ẹjọ́ bá ti rí ọtọ sọ bẹ́ẹ̀ wọ́n lọ lẹ́kọ̀ọ́ náà parí. bàbá ra ẹran tó tọ́ bá ti ń dìde bọ ọmọ rẹ lọ́wọ́ ni bàbá máa sọ pé kọ́ pa tí ọmọ yẹn lẹ́dọ̀ọ́ kọ́ fa ìrìn àmì kó tó di ọjọ́ ọ̀rọ̀ wàzí ìsùn ló kó rẹ lẹ ẹni tó

fẹ farun abẹ́ rẹ kò sí wàhálà gbà rẹ naam aleykum salaam. ẹni tí wọ́n pé kò ìkọlọ kò ìkọlọ wà jọ kí lè ṣe bí kí máa ha gbogbo àwọn. ah ọ̀ràn ni <laughs> yóò yọ ìdọ̀tí tó bá wà nù ọmọ tó bá yọ ìdọ̀tí tó wà nù ìkànnà ha ìkànnà Aleykum salaam. Èèyàn kan sọ̀rọ̀ yẹn bọ̀ mí ò mọ bóyá bóyá ọjọ́ ilẹ̀ bóyá wọ́n ti wọ́n ní kíkà dé ìbàdàn ìgbà àmọ́ kíkìlà direction pé káwá kì í níbẹ̀ yẹn ní ìrẹsì ní ìgbà àgbẹ̀lọ́. náà ọ wà kíbla èèyàn wà kíbla wọ́n ní táwọn bá mọ kíbla gbogbo bí táwọn bá kọjú sí ohun kó mú wàá béèrè tó o bá rẹ́ni bí ọ̀tọ̀ tọ́ọ̀bà rẹ níbi tó padà mọ̀ pé bí tẹ́ kọjú sí kẹsàrù kíbla ó sì gbìyàn kankan wàá túnrùn kí. so ó gbìyànjú láti wóbo làlùkíbla ó padà hàn pàtì ṣe ló ṣe wàá túnrùn yẹn kí. torí pé jọlọ́n fi pa wá láti ẹni pé ká kọjú sí àlùkíbla náà. aleykum salaam. méjèèjì kò sí ètò burú mẹ́ẹ̀ sòṣùgbọ́n tó bá di ọwọ́ rẹ ní kùkù wàá dé ní dídì ìfẹ̀ni tí ń fún fúláwà tí ń po fúláwà tẹ̀kítẹ́ máa po fúláwà tí báyìí lẹ́ẹ̀ máa po ni àbí báyìí bóòní ẹ borí tó tó wáyé pé báyìí lẹ́ẹ̀ máa po tẹ́ẹ̀bà dìde bẹ́ẹ̀ ṣe dìde ni àwọn tó wáyé pé báyìí lẹ́yìn máa po kò sì lè rọrùn àdẹ́pẹ́ dìde báyìí àmọ́ gbà tó jẹ́ pé báyìí wọ́n máa ń fò bá ti tètè sọnù pé ìyí máa diwọ́ rẹ̀ ní kúkú dìde bí ẹni tí ń po fúláwà so but àwọn àdìsí tó pọ̀ jù ọ̀sọ́ pé ànábì máa ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ la sọ pé tó bá ṣe báyìí tó ṣe kò burú. Aleykum salaam. Ẹ̀jọ̀ amúnú nínú àwọn oníkàbá fẹ́ ẹ̀kọ́ tó ìpínlẹ̀ ọ̀sùn lọ sí ìfarajẹ̀mọ̀ wọn á kọ́ ní seven eight àti seven eight seven. àmọ́ ti àmọ́ túmọ̀ rẹ̀ àwọn lẹ́lọ́ọ́ ti lé rẹ̀ ó lè jẹ́ pé àwọn ti ń saná kẹ́lí làwọn lè yìn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك